آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث التاسع والثمانين وسبعمائة وعن فضالة بن عبيد رضي الله عنه قال اشتريت يوم خيبر قلادة باثني عشر دينارا فيها ذهب وخرز ففصلتها فوجدت فيها أكثر من اثني عشر دينارا فذكرت ذلك للنبي صلى الله عليه وآله وسلم فقال لا تباع حتى تفصل رواه مسلم وعن سمرة بن جندب أن النبي صلى الله عليه وآله وسلم نهى عن بيع الحيوان بالحيوان نسيئة رواه الخمسة وصححه الترمذي وابن الجارود وعن ابن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ظلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم رواه أبو داود في رواية نافع عنه وفي إسناده مقال ولأحمد نحوه في رواية عطاء ورجاله ثقات وصححه ابن القطان حديث علاقكم وجاء حديث فضالة ابن عبيد الله أكبر يا نسيب ó fún wa ní ìrò nípa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí ní ọdún keje sẹ́yìn hijira nabi muhammed sallallahu alayhi wa sallam ní ìlú khayra eléyìí ti ṣe ìlú kan tó súnmọ́ medina tó ti kọ́ àwọn yahoo àwọn ni wọ́n ń gbé bẹ́ẹ̀ ní ọdún keje lẹ́yìn hijira anabi já wọn lóko. ọlọ́run ti padà fún níṣẹ́gun lórí àwọn Yahudi ogun yẹn lógun tó ń jà sanni bí sọ pé لأعطين الراية غدا رجلا يحب الله ورسوله ويحبه الله ورسوله يفتح الله على يديه أبيات يا فأراكم الله ìròyìn arákùnrin náà onígbó nífẹ̀ẹ́ ọlọ́ onífẹ̀ẹ́ anabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run àti anabi náà sì nífẹ̀ẹ́ rẹ̀. ọjọ́ ìní umar ibn al-khattab radiyallahu anhu onímọ̀ ìsojú kòkòrò àti rí kòrí láyé ìnàgà láti rí láyé àti lọ́jọ́ yìí torí ìkíni torí pé anabi ní. ọlọ́n àtòjíṣẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ nínà ẹsì máa kí gbogbo wa a lè máa a lè anabi Muhammad wọ́n ta lẹ́ nínà nínú wa ó lè sọ pé nífẹ̀ẹ́ tí o bá wà lọ dádúgbò wọlé nínà tí anabi ń tọ́ka sí lọ́jọ́ yìí wàláhì tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ tí ń rìn lókè ìgbà tí ó ti ẹ̀wò lábàjá ìfọ̀ ànábi ti dẹ́rìí pé ọlọ́run nífẹ̀ẹ́ ànábi sallallahu alaihi wasallam náà ọlọ́run ọba wa fún wa gbọ́wọ́ rẹ̀ ọlọ́run fún wa gbọ́wọ́ rẹ̀ nígbà tó ti oníkálukú tó lè bàjẹ́ pé àwọn ni wọ́n pè

wọn lọ gbé àríyìn wa wọn ní kò sẹ́ńbì kí ló dé wọn lójú nù ẹ lọ gbé wa. anabi sọlọ lọ àrùsílẹ ó sì tutọ́ sí lójú ó sọ àdúrà jù ojú rẹ̀ sì gbádùn bí ẹni pé nǹkan kan sí ojú rẹ̀ mọ́lẹ̀ kedere bí ìgbà tí nǹkan kan sí kánà bí sọlọ lọ àti nàjọ àkótó àtọmọ pé máa lọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ títí tó fi sọ nítòsí ibi táwọn ọ̀tá wa wà tọba wa dọdọ wọn pé wọn ti di ẹsìn náà ìrẹ làwọn olùmọdé ń sàdí pé ẹ̀rí ń bẹ ń bẹ lórí pé a tún máa ṣe ad-da'watu ila Allahi fi sahati al-qital a tún máa pe àwọn ọ̀tá wa sẹ́sìn Islam níbi rẹ̀ ló ti jẹ́ pé àdáhùn ti sàníyà máa wọ́yà. fi kulli wọ́ wọ́n fi kulli majal wọ́n fi kulli makan. nǹkan tí wọ́n máa bẹ ní gbogbo àkókò ní gbogbo ààyè àti ní gbogbo ibi tá a bá bára wọn á máa pè yẹn fẹsẹ̀. but at the same time ogun tó lè mẹ́mi lọ ni wọ́n ń jà yìí. rẹ̀ la sọ pé jihad ń bẹ ẹjọ́ gbẹ̀ndà òkè àkọsí tọ́pá rẹ̀ ogun tí ọ̀pọ̀lọpọ̀ tí ó mẹ́mi wọn lọ anábì tó sọ pé tó bá dọ́dọ̀ wọn kó tó tún di pé ìjọ tún bẹ̀rẹ̀ lọ́tún pé wọ́n ti dẹ̀ sùn tà ti sọ fún wọn kí ni tí ọlọ́run ṣe lọ́rùn àyàn lé wọn lórí nínú ìgbà wá fi yí àwọn náà kí lè tọ́ wọn nínú ìgbà torí Islam ṣe rí nu báwọn ní sọ pé máa ẹ dá máa ṣiṣẹ́ dá máa ṣiṣẹ́ láì jẹ́ pọ́ fún yín kí lè rè jẹ́ jẹ́ kí lè rè jẹ́ jẹ́ ogun Khaybar lọ́jọ́ Khaybar yìí Fudalah ibn Ubayd radiyallahu anhu wọ́n ní ishtaraytu yawma Khaybar qiladatan mo ra iyùn ọrùn kan lọ́jọ́ ogun Khaybar bithnay ashara dinara mo ra ní dínárù méjìlá mo ra iyùn ọrùn ní dínárù mélòó méjìlá. فيها ذهب وخرج ìyọrùn yẹn wúrà àti lẹ̀kẹ̀ níbẹ̀ lára rẹ̀ wúrà àti lẹ̀kẹ̀ wọ́n fi ṣe gold àti lẹ̀kẹ̀ ni wọ́n fi ṣe wọ́n bá fi góòlù kan tí wọ́n fi bọ wọ́n tún fi lẹ̀kẹ̀ kan wọ́n fi tẹ̀lé ìbáyìí náà ríru rẹ̀ ní tọ. فيها ذهب وخرج أتي gold أتي ففصلتها بلو ففصلتها وباتبع فوجدت فيها أكثر من اثني عشر دينارا إما تموتك gold دو عند لسان ojú دينار méjìlá tí mo fi ra lọ. Tàbí dinar owó gold sílè sílè sílè gold ni wọ́n ń pè ní dìnnà sílè sílè sílè sílè sílvà ni ń pè ní dirham ìyẹn láyé ìgbà tí ń túká ẹni tí mo mọ̀ bá nínú rẹ̀ ju iye tí mo rà lọ ó ju iye tí mo rà lọ sí yẹn yóò sọ ọ̀rẹ́ kọ́ a pé dọ́wà ń bẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọmọ pé gold ló ń rà gold náà ló ra gold ẹni sì yẹ lérò ọmọ èèyàn oníkọ́ ìta àrà pọ̀ ju ìta àtàn lọ. òun á sọ fanabi wa Muhammad torí báwọn sàhábà dá wọn dá olójú kòkòrò burúkú gbogbo ẹ̀ kọ́dà kọjá haram àwọn ìṣẹ̀lẹ̀. ok transaction yẹn ti ṣẹlẹ̀ èmi ò sì mà bí n tí mo ṣe yìí ọ̀dà nítorí dinar tí mo san ẹni mo bá nu tí mo rà ó ju iye tí lọ eléyìí á fi hàn wá pé lódodo gbogbo dábàá ti fẹ́ ṣe ó yẹ ká máa mọ òfin ọlọ́run nípa rẹ̀ ká tó ṣe ṣùgbọ́n kò a làtó wá mọ̀ dájọ́ ọlọ́run nípa rẹ̀ tẹ bá fẹ́ tẹ bá fẹ́ apply lé lórí gbogbo àwọn àdéhùtà tí ń kààbọ̀ ẹ̀rí kọ́ kọjá ọ̀pọ̀ kọjá sísọ. ètò dáa òun náà ní báyọ̀ العلم قبل القول والعمل فاعلم أنه لا إله إلا الله واستغفر لنفسك أنت ولكن àwọn yóò ti ṣe nǹkan gbà mí kó tó béèrè kí ni ìdájọ́ ọlọ́run wà. èyí tó burú ni kó ọmọ béèrè kó o ní mo ṣe mo ṣe náà gbọ́dá bí ọ̀dà mo ti ṣe léyìn náà eléyìí ló burú. torí ẹ nínú síra àkọ́rì síra kékeré yẹn wọ́n sọ fún pé wàlẹ́ yóò fún àlùfẹ́ ìlẹ́nu حتى يعلم حكم الله فيه èèyàn gbọ́dọ̀ sí nǹkan kan káàtó kó tó mọ̀ dájọ́ ọlọ́run nípa nàám adam ọ̀sù adam ọ̀sù eléyìí nǹkan lọ́yẹ wàlàkín kò sí ń tó burú kó o ti dé kó o tó wá bí èsì ò dáa ó ní kọ́ ọmọ wádìí kó o gbé mo ti ṣe léyìí náà ẹ̀mí sọ ábà nìyí ẹ̀kọ́ bíi anábì léèrè pé wọ́n fẹ́ ra iyan ọrùn kan tó ṣe pé gold àti lẹ̀kẹ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ṣé kí n ra àbí kí n kò béèrè bẹ́ẹ̀ ó kẹ́rì pé kí àǹfààní ìkọ́mọ̀sẹ̀ kí kọ́dà bí ọ̀dà ń bèrè á sọ fún ànàbì sọlọ bá àdúrà àbí sọlọ kọ́kọ́ ọ̀dọ̀ lẹ́yìn tó bá rún ẹ̀jẹ̀ tó tọ̀lù ò gbọ́dọ̀ tààrù rẹ̀ tó adùkẹ́ tó túká ó dìgbà di fẹ́ rẹ̀ eléyìí túmọ̀ sí wípé ń bẹ lára nǹkan góòlù náà mo fẹ́ fi rà á wọ́n pa góòlù yẹn papọ̀ mọ́ nǹkan mi nǹkan mi yẹn kò mú góòlù kúrò nípò mi máa jẹ́ góòlù ìgbà tó ti jẹ́ pé góòlù lèmi fẹ́ fi rà á ojú wo làwọn fi wò wọ́n fi góòlù ra góòlù ǹjẹ́ góòlù tán fi ra góòlù yẹn wọ́n dọ́gba àbí wọn ò dọ́gba ṣé wọ́n sì fúnra wọn láyè kan náà. àbí ẹnìkan tó dàgbà títẹ̀ ìta òwò ok ọdọgba góòlù tí mẹ́ńbì dọ́gba pẹ̀lú góòlù tí wọ́n ó sì fún ọ wọn náà fún tiẹ̀ kò sí mùṣkílà wọ̀lẹ́kí aburú kan tó wà lára ilé nítorí pé iyún ọrùn yẹn kì í ṣe góòlù lásán jẹ wọ́n tó fi lẹ̀kẹ̀ sí tí góòlù yẹn bá ṣe bíi bíi góòlù tí wọ́n lọ plus lẹ̀kẹ̀ ó tún ti di rìbá ó tún ti di rìbá kódà tí góòlù yẹn bá ṣe dédé ara wọn plus okùn tí wọ́n fi so eléyìí pọ̀ ó tún ti di rìbá bóò wá ní lẹ̀kẹ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé ẹ ẹ̀ tí ì ríra o yẹ fún mọ́lẹ̀ ẹ̀ sí ìríra torí pé kí ni a gbọ́dọ̀ dàrú rẹ̀ dájú ká tó túká a kò góòlù sọ́tọ̀ a yọ lẹ̀kẹ̀ sọ́tọ̀ góòlù láwa fi ra góòlù tí góòlù dáfẹ́ fi ra góòlù tó má jọ dọ́gba tó ní kálukú sì fẹ́ ní kejì rẹ̀ ní dọ́rà lọ́dọ̀ rẹ̀ xẹ́yì lẹ̀kẹ̀ yẹn tó nídìí ẹ̀ ẹ̀ wá tẹ̀tẹ̀ sòwò tiẹ̀ lọ́tọ̀ ọba àfi góòlù ra lẹ̀kẹ̀ ọba àfi sílvà kó fi ra lẹ̀kẹ̀ àbí èyí wa eléyìí ò nídìí yẹ́dẹ̀ bí yẹ́dẹ̀ eléyìí ò sì nídìí mísílámù mísíl ẹ kò nídìí pé fún mi wọn náà gbà kò sì nídìí pọ́kàn gbọ́dọ̀ ju kan lọ lẹ̀kẹ̀ rẹ̀ ìmọ̀ fẹ́ èlò lọ́dà fún mi mọ́ra sí náírà kan wọ́n gbowó lẹ́yìn oṣù mẹ́ta eléyìí ẹsẹ̀ rìbá lè má dá nítorí lẹ̀kẹ̀ kì í ṣe gold gold náà sì ṣe lẹ́kẹ̀. torí ànábi ni látòbá rọ̀hátà tó sọ̀lù wọn ò gbọ́dọ̀ tá o ṣáájú kó tó di kí wọ́n tún ká. táwọn lè ta iyan ọrùn tó jẹ́ gold pẹ̀lú òkúta gold. a lè ta kò sí wàhálà mi táwọn aṣọ iyan ọrùn yẹn náà wọ́n ti fẹ́ chain kò fẹ́ tú lópin ìgbà tí ìbá ti ṣe kókùn kan ni wọ́n ti àwọn góòlù yẹn bọ̀ tó tó wá di kí wọ́n dá gbogbo góòlù náà ni wọ́n sọ ọmọ góòlù ni wọ́n sọ ọmọ góòlù ni wọ́n sọ ọmọ góòlù bẹ́ẹ̀ ti tà náà kò sí wàhálà ẹ kàn wọ́n méjèèjì ọ̀dọ́gba tó bá ti dọ́gba ńkọ́ ọ̀tọ̀ kẹfẹ́ ta tó lè fi hàn pé sẹ̀ríyà ó dínà gbogbo kájẹ rìbá kò sì sí rìbá tó kéré kò sí èlé tó kéré kò sí èlé tó pọ̀ kò sí èlé tó kéré. sílè tọpọ èèyàn gbọ́dọ̀ sí gbogbo èlé ilé ìjọba ó sì túmọ̀ sí pé anábìyà ànábì sọ̀rọ̀ náà ló sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ti bá sọ ẹ má ra o ẹ má ra o ṣáàjú kí wọn tó tuka ẹ má ta o ṣáàjú kí ẹ tó tuka èsì pé á wọn bẹ láàrin àìmọ̀kẹ́sí ń yọ yín lẹ́nu báyìí fọ́ọ̀mù akókò tó rà lọ́wọ́ awádìí ni tọ́ kò sí dàbí ṣùgbọ́n yọ sà yọ sà rẹ́ẹ̀lì ti jẹ́ pé ẹjọ́ bá ti kà sí i. ẹ wu wí lọna tí ó fi tún àṣìṣe ẹ̀sẹ̀ ẹ bá wí lọ́nà tí ó fi jẹ́ pé tí ìgbà bá ṣe dá padà ìní ò ní jẹ́ni tá a lè bá wí mọ́ ìyàtọ̀ aláàrin méjèèjì tí ó fi tún àṣìṣe ẹ̀sẹ̀ ẹ bá wí lọ́nà tó ti fi ọmọ òwe ṣé ti tó ẹni tẹ́ ẹ bá fẹ́ tún ṣe ẹ bá wí lórí àṣìṣe tó ti lọ́nà tí yóò fi tún tó ti ṣẹlẹ̀ sí ìsìnkẹ́ bá wí lọ́nà tí ó fi mọ òfin tá a lè dàgbà padà sẹ́yìn kí n kúkú má ṣe àkùsẹ̀ ẹ kò sẹ́ni kankan tó lè ríro ẹ̀sìn pé kí wọ́n á dàgbà padà sẹ́yìn kí n má bàa kà sí tó ti ṣẹlẹ̀ ti ṣe kí ni ó ti ṣẹlẹ̀ náà tòótọ́ yẹ ni kí ni ìsinyìí báyìí báwo láti tà báwo láti tàtúnṣe kìí ṣe pé yóò rọbì yóò fọlẹ yóò nọnsẹns bóyá dá ìgbà padà sẹ́yìn kó tìrìkó tà sí ẹ̀hún kéfà kéfà dáàbò kò lè ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà sẹ́yìn kan máa ń bi wá lé nípa àtúnṣe tó ti ṣe eléyìí tó ṣe pọ̀ yẹ kó béèrè kó tó ṣe ṣùgbọ́n tí ò béèrè kó tó ṣe kí làwọn ṣe á ti sùúrù á tún ṣe á tún ṣe pé báyìí báyìí lọ́ọ́ ṣe ètò pé abúlọ̀dù nọ́ọ̀sẹ̀sì rẹ̀ títí tí o tó wá máa wò pé a tó bá ti pé ìgbà tó yí padà ni inú mi ọba ti dùn pọ̀ jù ìgbà wo ni ọ̀rá ti yí padà ìgbà wo gan ni ó ti yí padà láti mọ̀ pé gbọ̀ tó yí padà náà nígbà tí gbọ̀ tó yí padà àbí ká ti sùúrù kà fọ ọwọ́ náà ẹ tún ṣe lọ́nà tó fi fún àtìsí rẹ̀ ẹ má tún ṣe lọ́nà tó fi máa wò pé ìbá ti pé ìgbà tí fà padà sẹ́yìn kí n kúkú má ṣe àtúnṣe lè jẹba ẹtùtù mọ̀kọ́lá ń tọrọ yìí pé anabi sallallahu alaihi wasallam laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma 'anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. aláàánú lọ́jọ́ táwọn olùgbàgbọ́ òdo oníkẹ́ lọ́jọ́ lórí àwọn olùgbàgbọ́ òdo sallallahu alaihi wasallam. الإمام مسلم له في ذلك حديث سمرة ابن جندب رضي الله عنه والناس هو إقبى إذا إيه تتني تقبلوا تجوى ربايلا أن النبي صلى الله عليه وآله وسلم نهى عن بيع الحيوان بالحيوان نسيئته رواه الخمسة صححه الترمذي وابن الجرود wọn lọ́nà bí sallallahu alaihi wasallam ń kọ̀ fún wa láti fi ẹranko fi gba pààrọ̀ ẹranko lọ́nà tó jẹ́ pé yọjà ń wò ẹ gbọ́dọ̀ fi ẹranko pààrọ̀ ẹranko láwìn àwọn márùn-ún wọn ti jáde Ahmad Abu Dawud Ibn Majah at àwọn náà gbé jáde At-Tirmidhi ní hadithun bẹ́ẹ̀ náà ní Ibn al-Jarud sínú khamsa ṣùgbọ́n náà gbé jáde ó náà pè ní sàáì. a jẹ́ pé a gbọ́dọ̀ fi ẹranko fi pààrọ̀ ẹranko láwùn. fífi ẹranko fi pààrọ̀ ẹranko kò sí tó burú mọ́. káfàgbò káfi pààrọ̀ àgbò káfàgbò káfi pààrọ̀ ewúrẹ́ àbórúkọ àbógunfe kò sí tó burú mọ́. káfí màálù fi pààrọ̀ màálù káfí ràkúnmí fi pààrọ̀ ràkúnmí kò sí tó burú mọ́ ṣùgbọ́n kẹta ṣàkíyèsí ni pé ọkàn ọ̀gbọ́dọ̀ jẹ́ lọ́ọ́ kábọ̀ yọ jẹ pé gbá tèmi wọn náà mú tiẹ̀ wá. tó bá ti di wípé ó di ìrọ̀lẹ́ kó torí tiẹ̀ gbà ó dẹ́yìn wákàtí kan ó dẹ́yìn ìṣẹ́jú kan ó ti di kí ni nígbà Nàbí sallallahu alaihi wasallam ń kọ̀ ìyẹn ni pé ẹranko ti ẹnìkíní yọ wà mbẹ ẹranko ti ẹnìkejì náà gbọ yọ wà mbẹ ọ̀rẹ́ wa bí a pààrọ̀ àwọn ẹran ìṣẹ̀lẹ̀ àwọn òwúrọ̀ ọ̀tẹ̀ mi lọ pàmùtẹ wọn náà gbàgbé kò sí tó burú mi kí ló dé tí wọn máa fẹ́ràn fún sàárẹ ah, àwọn èèyàn ló máa ń fà ní táwọn ẹni táwọn ẹni àwọn èèyàn ló máa fà ní táwọn ẹni torí pé lè fẹ́ràn àgbò níwájú àgùntàn ló àgùntàn ló wù ọ àgbò ló sì wù àgùntàn ló sì ní wọlọ lágbo àgùntàn wù ọ àgbò ń wù ó sì lè títí ẹ gbé kí nǹkan mẹsẹlẹ ó sì lè títí ẹ ọlọ kó o mú tiẹ kí nǹkan mẹsẹlẹ kódà kó ti pé tiẹ ń wù yọmọ kíkẹ ó lè ní ẹ ẹrọkùnrin títí mi lágbo ó tilẹ̀ jẹ́ kó bá àgùntàn rẹ lẹ̀ ẹ bá ń wá bíkíbi tonti bá gùtàn rẹ wọ̀ síbẹ̀ náà wọ́n á máa pààrọ̀ nǹkan ọkàn màmá fi tiẹ̀ lé ohun tiẹ̀ ó túlẹ̀ à torí ẹ̀ ló ti jẹ́ pé ètò wọ́n ètò wọ́n ẹ wàá tó sàsọyé pọ̀ ẹ wàá pààrọ̀ ẹ̀yin onísọ pé ẹ owó àgbo máa ju tàkùtà lọ owó àgùtà máa ju tàkùtà lọ kò sí sọ̀rọ̀ owó là ń sọ̀rọ̀ owó làkùtà owó làkùtà ó sì tẹ́ wa lọ́rùn láti pààrọ̀ wọn síra wọn máa fi mùsùlùmí akọ màálù abo màálù ó wù wá pààrọ̀ kọ́dà akọ méjèèjì eléyìí ni káàdì bí màálù rẹ ti jẹ́ kọlọ yẹlò ìwà rẹ tí mú yàn lójú ó ti wù mí jù inú àtúntò tiẹ̀ kò pupa kò brown ó ti wù mí jù ok if that is the case jẹ́ apààrọ̀ wọn síra wọn gbogbo ló máa gbà ẹ̀ dùrọ̀ apá màálù ẹ̀ ẹ̀ ṣe jẹ̀ láti kálukọ gbàdé kejì máa bẹ mùsùlùmí ẹ lè fi ẹranko fi pààrọ̀ ẹranko láàkín kọndíṣàn rẹ ní kọjá kékeré ni gbà wọn náà gbà tí o bá ti jẹ gbà wọn náà gbà èyí dáná bí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ gbọ́dọ̀ fẹ́ràn fi pààrọ̀ ẹran láwìn. padà

tí ọ̀dàgbà lọ sí jù wọ́n pè ní bakra ìgbà tí yọ̀wọ̀ àdàgbàdà ọ̀dà rògbà ẹ̀yẹ ara fún ẹjọ́ dàgbà jùlọ tó tóbi jùlọ bá lásìkò tí wọ́n ti jù òun náà ló sì ní a gbọ́dọ̀ fẹ́ranko pààrọ̀ láwìn òun sì ti yá láwọn ìṣòro ya ó ti túmọ̀ sí pé àwọn ènìyàn ó sì ní àgbọ̀dọ̀ fi ẹranko fi pààrọ̀ ẹranko àgbọ̀dọ̀ ta ẹranko fi gba ẹranko láwọn òun sì ya ẹranko fi dá ẹranko padà láwọn tí ọ̀dà kura fẹ́ràn kó ní ẹ̀ gbọ́dọ̀ fẹ́ràn kó fi ta ẹranko láwọn. òun á yá ẹranko ó fi dá ẹranko padà sẹ́wọ̀n báwọn yìí tọ̀ sáàsọ pé títà ló là gbọ́dọ̀ tà àmọ́ kò sọ pé ká má yà láwọn wọ́n á sọ pé àti títà sí àǹkankan náà ní lágbọ́n bíi ẹni tí ò bá ti tọ́ka tà láwọn pọ̀ tọ́ka yá torí gbogbo yíyá náà ẹ̀yìn ìgbà kan ló tún sàn padà ajẹ́ pé kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni àdéhùn yìí takora wọn ṣùgbọ́n ọ̀nà tí àwọn àgbà ní ìsìnì bóòwò láti lò wọn tí wọ́n takora wọn lọ́nà tí méjèèjì ò fẹ́ so pọ̀ àbí wọn takora wọn lọ́nà tí méjèèjì yóò fi fẹ́ so pọ̀ àwọn kan sọ pé wọ́n ti dakora wọn lọ́nà tí méjèèjì ò ní dé sopọ̀ tó bá wá débẹ̀ pé méjèèjì ò ní dé sopọ̀ ajẹ́pọ̀kọ̀ gbé kan sùn bẹ́ẹ̀ làdéhìí wà àdéhìí kan sọ pé dìde dúró ọ̀kan sọ pé jókòó lápèjú tá a lè sopọ̀ dìde jókòó tí ó ṣe ṣe wọ́n àtìkò tó dìde náà ló jókòó tó ṣe ṣe kò ṣe ṣe tọ́lá kó ti rọ́bọ̀tù kí ẹ tẹ fún rọ́bọ̀tù pé táǹsì táǹsì sẹ́wọ̀n pé ọ̀kan ní ọ̀sẹ̀ kátó wá pé wọ́n tó lọ́pọ̀lọ́ àti tó ń sọ pé táǹsì táǹsì ẹmú kàjàre ẹ fẹ́ pa mí eléyìí túmọ̀ sí pé bí àdéhùn ọba ti fẹ́ sọ̀tọ̀ a máa ń ṣe àwọn kankan. àkọ́kọ́ ní kó àkọ́kọ́ gbìyànjú kó ṣe so pọ̀ especially eléyìí fẹsẹ̀ rìn eléyìí náà fẹsẹ̀ rìn èwo alẹ́mù èwo lẹ́sílẹ̀ kọ́ra ànábì gbogbo ẹ̀ ó túmọ̀ sí pé àgbọ́yé yóò di ìdínà tó ti gbàdíjà ìlànà an, pé á àlè tí méjèèjì tẹ tí méjèèjì ọyà ṣubú dànù kò lè ṣubú dànù àkọ́kọ́ ni pé kò lè ṣubú dànù mustapha àlè ẹlẹ́kejì onígbé tí méjèèjì ọba ti tẹ àjọpọ̀ kan á fún lọ́la lórí ọ̀pọ̀ àwọn kan sọ yìí pé àdéhìsì eléyìí òun ló síwájú àdéhìsì pàànà ti yára fún mi tí ó lọ títí ó fi lọ sán padà òun lọ ajá ike eléyìí ti yára fún mi náà sẹ́à ajá pé ní ìsìn o sígbèdà àmì o kò burú ká láti gbà padà lọ́nà tó kàn nù wọn lọ́nà tó jà wọn nítorí pé ìtọ́ka ẹ̀ onígbà náà ti sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́la yá ẹranko fún ẹranko àwọn olùmọ̀tò pọ̀ jù wọn ní rárá pàápàá jùlọ ìmáàmù Shafi'i rahimahullah ọlọ́run ọ̀rọ̀ tẹ̀sán sílẹ̀ nítorí pé a lè sọ kọ́kàn pàkan rẹ láì lẹ́rìí ìwòlọ́kọ́ wáyé sẹ́yìn ẹni dé láti ìdí lọ́kọ́kọ́ wáyé ní lọ́gbẹ̀yìn because tó bá fẹ́ sọ pọ̀ kan pàkan rẹ agbọ́dọ̀ mi tó síwájú bá mi lọ́gbẹ̀yìn láwọ̀ sí mọ́. so therefore a lè fi méjèèjì ṣiṣẹ́ lọ́nà wo wọ́n ní ẹmọ́ta ẹranko pẹ̀lú ẹranko lọ́nà tí ó jáwìn ìyẹn ni pé lọ́nà tí èyí tẹ́ ẹ ta àti èyí tẹ́ ẹ gbà tí méjèèjì ọjà wọn. àmọ́ tó bá ṣe pé ẹnìkan nu yín ti fẹ́ràn kó tiẹ̀ kalẹ̀ èkejì ni wọ́n dágbà tí máa fi mùṣkílà mo rò pé yóò wá sẹ́wọ̀n pé làánà lè ṣe ń bẹ̀rù ọ̀ya ẹranko ó sì ti da ẹranko padà so àti rí kan èkejì ni wọ́n dágbà tí kò sí mùṣkílà ń bẹ̀ bẹ́ẹ̀ náà níbi ọ gbọ́dọ̀ ta ewúrẹ́ lórí kó fi gba orúkọ àyàfi kọjá pé ewúrẹ́ ń bẹ ńlẹ̀ wọ́n ti gbé ewúrẹ́ lọ kí láàrin sí nìyí orúkọ tába ṣe bẹ́ẹ̀ tó sún ṣe àmọ́ màá fi ewúrẹ́ màá tà fún ọ wọn náà sọ pé màá fi orúkọ mi màá fi rà mo rò pé yé ewúrẹ́ yẹn ń wà bá àtijọ́ mẹ́rin ẹgbà orúkọ yín tó bá àtijọ́ márùn ẹgbà sẹ́wọ̀n káàrí wúrẹ́ àárò orúkọ eléyìí ọ̀tọ̀ nínú òfin ṣẹ̀ríyà nítorí wọ́n fi gbèsè yíra gbèsè nìyẹn anabi sallallahu alaihi wasallam ń sì kọ̀ fún wa òfin ṣẹ̀ríyà ó sì sọ pé la yajuzu bay'ul kali'i bil àdìsí ni wọ́n gbà wá ṣùgbọ́n fẹsẹ̀ ní àwọn àtọ́lẹ̀ french torí pé tùmọ̀ rẹ̀ ṣe déédéé kọ̀tọ́ ká fi gbèsè ká fi ra gbèsè kọ̀tọ́ ká fi gbèsè ká fi ra gbèsè gbèsè wọ́n sọ pé mo ra ráìsì àpò mẹ́wàá lọ́dọ̀ rẹ̀ ráìsì ńkọ́ ìjọ mẹ́rin ni ó lò owó àpò mẹ́wàá yẹn kọ́ one fifty thousand ìjọ márùn ní ìsọ̀fọ̀ tọ́tọ́ kọ̀tọ́ torí bí ẹ fi gbèsè ta gbèsè nu ẹ fi gbèsè ra gbèsè ni ẹ̀ṣẹ̀rí ọ̀gá. ọ̀kan gbọ́dọ̀ wà láàrin méjèèjì dájọ́ pé ọ̀rọ̀ ìmáàmù Ṣáfi'í ń gbàjú wípé a gbọ́dọ̀ dá ẹranko pẹ̀lú ẹranko lọ́nà tí kìnnìkejì ló fi jẹ́ àwọn èyí tí ò burú náà ní kọ́kan nínú méjèèjì kọ́ wà ń bẹ̀ tó bá yẹ pé kálukú wa ẹranko rẹ̀ wá si pé kò náà àdìdì ẹranko ọ wà lẹ̀ ẹranko tó fẹ́ tó fẹ́ gbà ọ wà lẹ̀ kò si wàhálà àdìdì wọ́n ọ náà gba tẹ̀ kò sí fún wa láti báyìí nítorí pé báyìí wò Abubakar ẹ máa àwọn ọlọ́nkọ ṣọ́ọ̀kì kiri ṣé skul nílé ní mọ́sálásí irú rẹ̀ gbọ́dọ̀ tún wáyé wọn gbọ́dọ̀ sọ fún fọ́ọ̀mù. tọ́ tẹ́lẹ̀ ìbáyé wa náà rí i pé kí lànà lè fẹ́ pọ̀ fún àmì wọ́n fẹ́ dínà wàhálà gbàtẹ́mi bá mú ẹranko tèmi wá tí wò mú tiẹ̀ wá kò sí wàhálà torí pé wọ́n ti rí ń ọgbà. etí wọ́n fẹ́ fún mi kí ló ṣe mí tíjà òfin ní ṣẹlẹ̀ kí ni wọ́n ṣe tíjà òfin ní ṣẹlẹ̀ wàá ròyìn rẹ̀ fún mi bí ẹni pé mò rí ó oníjẹjọ ṣẹlẹ̀ o ẹ máa kíyèsí gbogbo ọjà tẹ́ bá rà tí wọn ò fún yín lọ́wọ́ yín kí ni wọ́n ṣe wọ́n ròyìn rẹ̀ fún yín bí ẹni pé ń rí lọ́nà tó ṣe pé ìròyìn yẹn yóò wà nù ọpọlọ yín tí wọ́n bá fi lè gbé nǹkan wá tó bá fi lè yapa sí ní sáròyìn fún yín kí náà ṣẹlẹ̀ ẹ̀mí gbà òsì sá lè sọ fún un eléyìí wọ́n ń pè ní kíni xiyaaru láàyè àyè wà fún un láti tẹ̀ka pé èmi ò ní gba kíní yìí nítorí àlékún tó wà mẹ́ ìwọ náà lọ sọ pé èyí ké rẹ̀ àbí òye wa ó tún bá fún kan by the tí wọ́n gbé dé ike rẹ̀ kò tún kíni lọ kò tún àgé kan lọ òkè báàfù àti àgé lọ́dọ̀ sí tí wọ́n dọ́gba tó àlàkùlà hàn kìí ṣe màálùú tó ròyìn fẹ́mi ni o ẹ ẹ ti ṣe kí ni ẹ ti pààrọ̀ mo rò fẹ́ẹ́ rí pé ìjà tó lè ṣẹlẹ̀ nígbà tó kanu méjèèjì bá absent kò tó ìjà tó lè ṣẹlẹ̀ nígbà tí méjèèjì bá jẹ́ kí ni absent. ẹ tí wọn náà sọ orí bí o bó ṣe pé fóònù tèmi ó ti wá rí bí wọn ṣe pé sẹ́wọ̀n tó wà lọ ṣẹlẹ̀ tó amánìsè wọ́n ti gbàjẹ́ ó ti tẹ ọlọ́run èyí tí wọn náà mú abó ṣe ròyìn rẹ ni o kò gbọdọ̀ dé ká má bà bẹ́ẹ̀ o tá a bá bà bẹ́ẹ̀ kí náà ṣẹlẹ̀ wàhálà ni o ok tí wàhálà bá ṣẹlẹ̀ kí lẹ́ẹ̀ ṣe mẹ́ tọ́ pé wọ́n ti gbé màálù tẹ fún ó ti gbé lọ màálù tẹ ọ̀jọ́ ètò wí kí náà wà sí kí lẹ́ẹ̀ ṣe wọ́n ti pa wọ́n ti pín màálù tí òun gbà lọ wọ́n ti pa wọ́n ti pín. yọ lọ wárú rẹ̀ wá òfin ṣẹ̀ríà òfin tó de sísanwó níta bá bàjẹ́ ọsọ yìí pé irú ńtọ bàjẹ́ ò lọ́lọ́ wá wa àwa wá gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé àríru rẹ̀ mọ́ gbaná láti sọ pé wọ́n san yé rẹ̀ ẹ̀yọ́ lọ wárú màálù tiẹ̀ gangan wá ètò ìdandan kọjọ́kọ́ lọ ẹ̀ irú màálù rẹ yọ lọ wá wa torí pé àwọn ẹni tí ń sin màálù àwọn mọ gbogbo eléyìí dáadáa àwọn tí ń sin ewúrẹ́ náà mọ gbogbo eléyìí dáadáa tó máa ti rí ewúrẹ́ nìsín àwọn tí ètò àwọn tí ń tà àtọrẹ tí ń tà náà ó lè má nàìjíríà sọ títí owó ló mà kò táwọn tí ń sìn àwọn ní experience tó bá ń ta tó ń tó ń ó lè ní experience yẹn náà so àwọn tó máa ti rí ewúrẹ́ bá àwọn ewúrẹ́ yìí ewúrẹ́ oṣù mẹ́jọ fẹ́ẹ̀ máa ń sìn jiyàn yóò wé yín rẹ sẹ́yìn bisikíìtì ni àbẹ́yìn mílíkì àbẹ́yìn ẹ́ so yóò ti fi dájọ́ pé yẹ eléyìí pọ́dún kò tí kàdùn. àwa ti wá àmọ̀ kájúká jẹran lọ bá tó àwọn eléyìí àwọn ẹni tó lọ fún nírú wàhálà ilé ọlọ́run bá wọn yanjú rẹ̀ mo rò pé yẹ ẹ so àwọn náà ni wọ́n ṣe o ẹ̀wọ̀n káwọn náà ti náà kẹ́ so ẹ̀yin wá sọ pé màálù tẹ̀mí fún ẹ o tẹ̀bí yẹ bíbá ẹ má tẹ̀bí yẹ aláwọ̀ ẹlẹ́yìn aláwọ̀ ẹlẹ́yìn ìsì ń gbá tẹ̀lé ìyá rẹ̀ títí bẹ́ẹ̀ làwọn màálù rí wọ́n ní tó máa tó máa tó máa bí màálù tí ìyá rẹ̀ bá ti bí màálù yóò máa tẹ̀lé ìyá rẹ̀ káàkiri aláwọ̀ ẹlẹ́yìn yẹn ọ̀kẹ́. Okay irú màálù aláwọ̀ ẹlẹ́yìn lèmi gbé fún ẹ ìgbà tó ti jẹ́ pé tí wọ́n fẹ́ fún mi ọ̀tẹ́ mi lọ́rùn kò tẹ́lẹ̀ dé tọ̀tọ̀ irú màálù wo ló fi ká aláwọ̀ ẹlẹ́yìn pẹ̀lú báyìí àgbẹ̀ kò ní síjà ok tó bá ń sọ pé àfikọ́ bàbá ọba gba tó bá ti kó sí kí lẹ́yìn ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lọ sí ọlọ́pàá ẹ má má lọ sí ọlọ́pàá ìkọ́ èèyàn jù pàápàá láfíríkà yìí sí nàìjíríà jọ kan náà bí ìgbà tí nǹkan ti fẹ́ kọjú ọlọ́pàá wà á mú kọjú pọ̀ ìwọ́n tó gbé kéèlì lọ́wọ́ kọjú pẹ̀ pọ̀ ó gbé ọjà wá fáwọn abẹ́ẹ̀gẹ́ tẹ̀ tó àtiwọ́ àtẹ̀ńtò gbé kéèlì wá tó gbé wá ẹ̀ẹ́mẹ́jẹ̀dì lẹ́tà mi wọn kó wọn kọ́kọ́ sanwó fún wa náà wọn fẹsẹ bá mú ẹnìkan àti mú wọn kó ní jáde àtúkọ sanwó tó ń dáwọn wà behind àyà àbàwọn tọlọ ń bá ta àbàwọn tọlọ ń bá ta àwọn ọlọ́pàá mi wà lọ sí yẹ wọn wá sí sí àlòrìṣà wọn gbẹ ẹgùnjẹ wọn bẹ̀rù jọ táwọn dùn wájú ọlọ tọlọ wọn kò fi wọn lé wàá mẹ́rin. من أين اكتسبه وفيما أنفق owó rẹ tó kójọ lẹ ayé gbólóhùn tó kójọ iṣẹ́ wo ló ti tó kójọ gbólóhùn náà láṣẹ bí nǹkan ti bàjẹ́ yìí àwọn ọlọ́pàá kan wà tán dá wà láàyè ròyìn kan kan ní Kwara State gbé wọn á ní gbogbo èèyàn máa sọ nítorí wọn máa ń parí ẹnì kan òkè kó bà kó bàjẹ́ kó bù wọn á ní kí gbogbo ọlọ́pàá nàìjíríà bá rí bẹ́ẹ̀ orílẹ̀-èdè yóò dáa fún un ṣé charity ọwọ́ àfọ̀nù sẹ́yìn sẹ́wọ̀n kọ́ pọ̀lọpọ̀ sẹ́ túláàtì ló gbé àwọn èèyàn wọ́ nígbà tí wọ́n wá sẹ́kùn òrí sẹ́ tó náà fi lọ wọ̀ àwọn lè bàbẹ̀ jẹ́ pẹ̀sẹ̀ tó yẹ kí láti ìgbà tí yóò ti dìde iṣẹ́ tó fẹ́ ṣe tí wọ́n bá débẹ̀ wọ́n máa ṣe dà torí ẹ̀ tọ́ba wá ń ṣe ẹ màálù tó gbé wá fún ọkọ̀ déédéé ó ṣe kí ní ọlọ́dún ọlọ́pàá déédé ó yọ ó lè má rí màálù náà lọ́jọ́ ti dáa tó kò ṣe sùúrù tó bá ti sọ pé òun ò ní mi tó bá wù ọkọ̀ gbà tó bá ọkọ̀ gbà á kò ṣe sùúrù kọ lọ. ẹsùn bẹ́ẹ̀ wọ́n máa sọ burúkú ilá ilá. ṣe sùúrù sùúrù rẹ torí ọlọ gbogbo ìjà tá a máa ń jà láàyè kò ní tán ọ̀dọ̀ Ọlọ́run yóò tán tẹ bá ti máa bẹ́ẹ̀ ẹ̀yin máa fa wàhálà pọ̀ ọ̀dọ̀ Ọlọ́run ní gbogbo ìjọ ti tán gbà torí kọ mọba gbogbo ẹ eléyìí jẹba ṣùgbọ́n kò sí ẹranko tèmi lẹ kò sí tiẹ̀ lẹ tọtọkàtà ọtọkàtà. eléyìí jẹ àgbọ́yé olùmọ̀wá alimami shafi'i kọ́lọ̀ ọba kọ́ba kẹ́. hadith tó tẹ̀lé lé hadith ibn umar radiyallahu anhuma qala sami'tu rasulullah sallallahu alayhi wa sallam yaqul ó ní mo gbọ́ tí anabi wa kí àti ọlọ́lọ́run ọba kọ́ba bá sọ pé idha tabaya'tum bil 'ayna tẹ ẹ bá dẹni tí ń rà tí ń tà fúnra ara tẹ tẹ bá dẹni tí ń rà tí ń tà láàrin ara yín ní títà bójúbójú tẹ bá dẹni tí ń tà tí ń rà lọ́wọ́ ara yín ní títà bójúbójú owó di gẹrẹwu bẹ́ẹ̀ sì máa túmọ̀ àyín náà títà bójúbójú owó di gẹrẹwu. وأخذتم أذناب البقر تواجن تنتي مالو نرم تواجن تنتي إرو مالوم ورضيتم بالزرع سوا تنتي àwọn èrè oko yín ọgbẹni fura ti ń tẹsẹlẹ ní tẹ bá dẹni tí ń tà tẹ ń rà lọ́dọ̀ ara yín ní títà ìfowó di gẹrẹwu tẹ́ǹdìrì tẹ́ǹdìrì màlúù èrè oko ẹ̀yọ́nu sùn yẹn kí tẹ bá dẹni tó sọ̀rẹ́ǹdà tó tàlè fúnlẹ̀ ayé ẹgbàgbé ọlọ́run ẹgbẹ́ nìsín bí láìpẹ́ rí lónìí èèyàn mélòó ló ronú ọlọ́run lórí bí bẹ́ẹ̀ ti ń ronú owó ọ̀pọ̀lọpọ̀ kalkulétọ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ó sùn lọ kalkulétọ̀ jábọ́ lọ́wọ́ rẹ̀ owó tí o sì rí ga yóò fi máa ṣe àpé ẹ̀ẹ́dàgbà times ní ẹ̀sán yóò fi máa wọ nine hundred irọ́ náà àdáwò lé ayé wà láàyè yóò ní máa ronú jọ́tò tẹ́kí tó bá kú yùn náà kò bò ní bọ̀wọ̀ kárí. wọ́n sì ṣòro nine hundred thousand. túmọ̀ sí pé ọmọ èèyàn wọn ò gbà fọlọ́n tó bẹ́ẹ̀ ti gbà fúnlé ayé. ṣé bá wo láìsí náà from a to z rẹ̀ kí lẹ́yìn lé ibo owó náà ibo owó náà ìwọ kí pẹ́ jọ lọ́wọ́ ìwọ jà kí láì tán láì pèsè tó rọlọ ẹrí pé tó rí i tó bá rí i pé tó ń bá rìn súnmọ́ òun ó rò ó ẹdọ rẹ ó rìn súnmọ́ kò rò ó máa kíni kí láǹfààní rẹ ni wọn kàn máa di alásán kò sí hubbu kò sí bughdu fillah al-hubbu fil mal ká nífẹ̀ẹ́ ara ẹni owó ká túká torí owó. táwọn èèyàn fálà fún owó ni tá lè yan pàtàkì tá lè yan kàǹkà láwùjọ lónìí àwọn olówó ni àwọn olówó ni pé a ah, olùmọ̀nlá ni a ah, kì í sọ ẹni kí ni ó jókòó mbẹ́ o tó àmọ́ a ah, bàbá bàbá owó bẹ lọ́dọ̀ bàbá bíi sẹ̀kẹ̀rẹ̀ a sẹ̀kẹ̀rẹ̀ báwo ṣé sẹ̀kẹ̀rẹ̀ wa kọ́ lọ́kàn tilẹ̀ kẹ̀kẹ́ máa ra kíní kankan owó abẹ lápò rẹ̀ bíi tẹ̀kẹ̀rẹ̀ ẹ gbọ́rọ̀ eléyìí tashbihun maqlub wọ́n fi kẹ́tí ọ̀yẹ́ wọ́n fi wé sí ọ̀yẹ́ wọ́n torí ẹ̀ kò tó owó à wọ́n dàbí ìyànjọba tí ò lówó wọn ò ní kàpù wọn ò ní kàpù wọ́n ní bàbá olóyè bàbá olóyè kò wọ́n wá ń gbé mọ́tò ládàbọ̀ sẹ́yìn máa ládàbọ̀ ẹ̀ láyé jọ ládàá ẹ̀ tọ́ ẹ pé ó lè dákú lójijì ọlọ́gbẹ́ kó kúkú má jòyè kọ̀ bá sàn àwọn agadá àjòyè bá mọ́tò wo lè dákú bá o túmọ̀ sí kó wo wo nísìnyí ẹ rí i pé èèyàn kan ní wọ́n dákú ó tún sin ẹranko ó tún sin káràkátà yóò tún lọ́ọ́ ti bú òun lọ́ọ́ Dubai láti bẹ̀ òun di amsterdam amsterdam láti bẹ̀ òun ti lọ new york ha ha ìwọ nìkan ìwọ nìkan mùsùlùmí a ní branch làbújá a tún ní branch suleja a ní branch ní mọ́kúá a ní branch ní bídà a tún wà ní jos a tún bẹ́ ń kánò kọ́dà kaduna gàdùn bẹ́ẹ̀ sí branch ibẹ̀ ni tẹ́bá dójú di ẹ bá wa tẹ́bá dájú kúlẹ̀ ẹ bá wa a àyè nìkan àdóníyà lẹ́yìn tẹ̀lẹ́kẹ̀ wá dẹ̀ ilé ayé ìṣèjì wa nìkan. ilé epo ti pọ̀jù ilé epo ti pọ̀jù jàmọ́ àkókò akólé wọn sọ ilé epo ẹ má sọgbọn ẹ dá sọ má sọgbọn mo ní kí ló dé ó ní kò sí ìkárí mi. <laughs> èyí tó túmọ̀ sí pé táà ń ń sọ báwọn àníjọ́ kárí ọkárí gáàrí tí mo pé èmi ò tí ì ní ohun tí ì ní wá ah, mi yá fi rẹ̀ láì mú sí ìbà ní ìsìnkú ẹnì kan bá ti lówó tó ti lówó tó ti lówó tó bá tó fẹ́tọ̀ sọ̀rọ̀ ẹ lọ pé ah business yẹn wà profitable ó wà yọ ọmọ súnmọ́ ẹ̀jẹ̀ jẹ wọn profitable kódà gan tí yẹn bá bẹ̀rẹ̀ sí ṣe business yẹn ah kódà yẹn lè jèrè one million lóṣù ẹjọ́ ẹ̀yin ọ̀rẹ́ mi ọ̀rọ̀ wo lẹ́ ń sọ náà ní gbọ́dọ̀ kó tọ́rọ̀ ń lówó tó lè kó sí tó bá tó wá kó sí sẹ́yìn ó tún gbẹ̀yìn dànù gbẹ̀yìn dẹ́ lówó mùsíbà lówó wà wáyé àwọn èèyàn ń wá ilé ayé kọjá àti sọ a sì ti mà pé bá ń ṣe ń wá àlè níjú dọ́là ọ̀pọ̀lọ̀ ibi tó wá burú sí ni pé a lásìkò ma, fún tọ́lọ̀ bí ibà ti lásìkò fún yàrá sẹ́mi àti sọ láti dàgbà ńkọ tọ́kàn wa mẹ́rin kò sí mẹ́rin. náà fi ṣe rákà mẹ́rin mẹ́fà ẹbí tàṣáwùdù ẹlẹ́ẹ̀kejì yóò rò pé rákà méjì làwọn tẹ̀sẹ̀ yóò tún dìde Allahu akbar torí tìrò tí ń bá lọ ọ̀wọ́nú ẹ̀jẹ̀ rẹ̀ òfin bàtà wà nù ẹ̀rí dọ́sẹ̀lẹ̀ ní láyé Uthman radiyallahu anhu arákùnrin kan ọ̀n bá sọ̀ láti náà fi lànà. nínú oko rẹ̀ ó ní oko yìí oko yìí ó bu àyà àsìkò tí wọ́n ń bá náfìlà lọ yẹn ó ti dídí àsìkò tí dẹ̀bínù tó ti so dáadáa tí gbogbo èso rẹ̀ ti rọ̀ dẹ̀dẹ̀ lọ́rùn gbogbo igi dẹ̀bínù kọ̀ọ̀kan tó ibi títí wọ́n ń bá náfìlà yẹn lọ ẹyẹ àdàbà kankan fò dé orí igi dẹ̀bínù yẹn òun sì ń bá sọ láti títí tí wọ́n á fò lórí igi dẹ̀bínú yẹn kọ́ amọ̀nà tí wọ́n gbà jáde níbi tí àwọn dẹ̀bínú yẹn pọ̀ jù bí kéèyàn bọ́ sáàrin àwọn lọ́jọ́ ẹ̀yìn wọn wọ́nà tó fi jáde wọ́nà tó fi jáde eléyìí wọ́n á attract ìgbàgbọ́ lówó yìí wọ́n á bá sọ̀rọ̀ àti wọn sáwọn yọmọ ra wọ ẹyẹ o bàbá tó bá wọ ẹyẹ o bàbá inú rẹ wá dùn pé ẹ ẹ mi mọ ní dúkìá tó dá wàhálà rẹ fẹ yẹ tó ìgbà tí wọ́n á tọ́ ọkàn rẹ̀ padà sórí sọ́lá ọba mọ ìrákà tó wà ìrákà kínní ni àbẹ́kẹ̀jì ó ṣe parí sọ́lá tẹ̀rẹ̀ lọ́ba yára ọba dọ̀dọ̀ Uthman ibn Affan radiyallahu anhu lọ́ba kú lọ́ba rò tọ̀tẹ̀lẹ̀ dúkìá mi ó kó àìrójú bá mi nù kí n rántí rákàwọ́ mọ̀ wà mà nítorí tí mú kọ́ ìrújú bá mi bẹ́ẹ̀ mo ṣe tán láti fi ṣe sàrà fọlọ́ ẹ̀dá kan wò yàtọ̀ fa ìwọ sàrà bá <laughs> nítorí pé àwọn àwọn gbogbo ògbà wọn máa fọkàn wọn sí ọ̀dọ̀ ọlọ́dọ̀ máa ń sin lọ ẹ̀ẹ̀kan tó kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mistakenly. wípé dúkìá yẹn mọ́kàn rẹ̀ kó ní tọ́lọ́ lófin ẹ́ẹ́ kò sóore kí dúkìá yọ sẹ́kù lọ́dọ̀ àmọ́ ọ̀dọ́ tó gbogbo ògbà lè ronú pa tọ́lọ́ tọ́ba ti sọ gbogbo ògbà lè ronú pa tọ́lọ́ tọ́ba sọ pé ó ọkọ kò dé ṣe sàrà àbí tọ́ba tó fi ra máa Malik máa ti fi hàn mọ́ ọ̀tọ̀ Usman gbà Usman bá tà wọ́n ta ní khamsuna alfa dinar fifty thousand dinar mo rò pé ẹ ń gbọ́ ẹ gbọ́ nọ́mbà yẹn èlò wọn láà ní sábì yọ twenty dinar twenty dinar ní gbogbo owó ní fata ìfi yọ ẹ wá wo tó ló kó àìrójú bá wọn ẹ wá dúró owó yun kìí ti ọ̀rọ̀ tírílíọ̀n tó bá jẹ́ náírà wa yìí kìí ti ọ̀rọ̀ tírílíọ̀n fifty thousand dinar torí ẹni wọn ti ń pè ní mazra'atul khamsin mazra'atul khamsin oko fifty thousand dinar lẹ́yìn kan fi ṣe sàrà fọlọ torí kíni ó kó àìrojú bá mi kò jẹ́ kí n fọkàn tẹ̀lé sọ láti mi tó. ẹ̀yìn pé àwọn sọ̀hábà gan bẹ́ẹ̀ má tẹ̀ lówó kọ̀ gba ẹ̀sìn lọ́wọ́ ẹ mú olówó wá lónìí tó lówó tẹ̀sìn kú lọ́dọ̀ rẹ̀ tẹ̀ bá rí mú ẹgbẹ́ bù torí pé tí wọ́n bá ti ń pọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n máa ń jìnnà sí tọ́lọ̀ ìbọ̀rọ̀ ọlọ́ọ̀lẹ́yìn gbọ́ ni olówó mélòó ló jókòó ni ìbáwọn àyọ̀ àná ǹgbà tí ìrọ́pì tí ń bi àbúrò bí àná àtẹ̀wọ̀n èèyàn rẹ̀ léèrè ó ní ànábì tẹ ní ọjáde láàrin tí ń pera rẹ̀ lánàá jù àwọn olówó inú yín àwọn abẹnugan yín ni máa tẹ̀lé ni àbáwọn aláìní ó láwọn aláìní ni ó ní bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn ànábì ọlọ́run rí àwọn èèyàn yẹpẹrẹ náà ni máa tẹ̀lé wọn torí alẹ́já yẹpẹrẹ láyé o ṣùgbọ́n pẹ̀lú ògbọ́ ọlọ́run orí ńlá ń bẹ fún àwọn ìtàn yẹpẹrẹ láyé wọn láwọn ẹni tó pọ̀ jù nínú àwọn ọmọ àlùjánnà àwọn náà làwọn aláìní láyé gbọ́dọ̀ olówó mi jọ wà àlùjánnà yọ wà àlùjánnà lẹ́yìn ìgbà táwọn àmàtàkìrì bá ti wà ń pẹ̀tẹ́ ti pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ tí wọ́n ti ń gbádùn gbádùn gbádùn gbádùn gbádùn gbádùn ni wọ́n wá dé àbá lọ́mọ mi túpẹ́túpẹ́ káàsì nǹkan tí ò ti tẹ́ pẹ́ ah, ọ́dà wọ́n pọn gbogbo owó èmi yẹ́bẹ́yẹ́bẹ́ ni. ẹ kìíní kan kìíní kan kò túbọ̀ sí pé tọ́ba lówó láyé kó náà ọmọ gbádùn owó rẹ àmọ́ ọmọ tó báyọ̀ lọ ọmọ tó pọ̀ rọ̀ ọ̀rọ̀ sáré bíi bá wa sọ bíi ní agbára sallallahu alaihi wasallam tó bá ti ayé lẹ ayé ẹ̀mọ̀ pé ìrìn alẹ́ ọlọ́run ní sọ wa lọ́dún ẹni tó sọ wa lálẹ́ tó báwo wá ni o tún wá ń lọ sóníjà lálẹ́ oníjà igbó kan oníjà á pè ló lè díẹ̀ o tún wá ń lọ bẹ̀ lálẹ́ wọ́n lọ ẹ̀yọ́ ọmọ sọ́kẹ́ à ìbájẹ́lẹ̀ ọmọ sọ́kẹ́ kíni àtọ́wọ́ èmi tó wọ́n retí ọkọ̀ ti pín ọkàn rẹ̀ ó ti dì torí owó yìí pẹ̀lú òkú ọlọ́run tó bá tó ti dóníjà wọ́n tún ní wọ́n ń pè ní Benin City yóò tún dàgbà sí ní láti bẹ̀ wọ́n tún lè ní kọ́ wá lómi ọjà kátidé ìdàpọ̀ lórí kíni náà rí lórí kíni náà owó owó yìí ò ní mu lọ sí ìdìbò bàánẹ́lì sọ̀rọ̀ lọ́wọ́ àdùsọ́là tó bá jẹ́ pé ẹ̀ka jẹ́ lẹ́ ń bá ń jọ ń tà fúnra ara yín tẹ̀ á fowó ní gẹrẹ́wò. ẹ̀tànjẹ lẹ̀ ń tà fúnra yín ẹ̀ wá fowó o. tó náà dìrù màlúù mu sẹ́wọ̀n bí ẹ̀sẹ̀ máa dìrù màlúù mu ńgbà màlúù bá pọ̀ ẹ wá gbàrú màlúù mu pé màlúù eléyìí jọ ẹ̀ màlúù eléyìí jọ ẹ̀ màlúù eléyìí jẹ màlúù náà ti bọ̀ sábà torí màlúù náà lè bínú tó ẹ ti wá di onílé ayé owó ti pọ̀ gbogbo ẹ kìnnìkan ọ̀rọ̀ ẹ̀sìn kìnnìkan ẹ dákun ìfilẹ yẹn lẹ ìfilẹ yẹn lẹ jihadu máa wò táwa lọ gbogbo owó ìdáwà la kó àbí òye wa tá la kó jọ tọ sallallahu alaykum dọ́là ọlọ́run ọba dẹ àbùkù sí yín yóò dẹ àbùkù sí yín la yanzi'uhu hatta tarji'u ila dinikum ọlọ́run ní gbé àbùkù yẹn kó títí tẹ̀mí padà sí jẹ̀sì ètò ìṣẹ̀lẹ̀ sí mùsùlùmí gbogbo àgbáńlá yìí lónìí. owó ni gbogbo ẹ̀rí kẹlòmínà máa sọ pé ah ńgbà tẹ sọ pé jihad ń bẹ ẹ kéde rẹ̀ àìmọye la ti gbọ́ kọ́nà ńlẹ̀ lárúbáwá ẹ̀yin olùmọ̀ọ́ sọ pé jihad ń bẹ jihad ń bẹ ìlà mẹ́ta lẹ̀ ń tọ́kì títí gbà ó láàmú rí ẹ̀yin náà lẹ sọ pé tá a bá ṣe jihad tá a sì bẹ́ẹ̀ mi ara sọ̀rọ̀ pé a ṣe jihad pọ́ wánú àdéhùn èèyàn kú lórí ìjẹ́múnáfíkì ńjọ wa ni jihad ó tó bá ṣèètì tó bá ṣèètì láwọn ààyè púpọ̀ láyé tá a ti sọ láti tán tá a sá dìde tó a sọ pé yohanan أوصيكم ونفسي بتقوى الله وبالقيام إلى الجهاد في سبيل الله إيه ó ní <laughs> táwọn gbádùn sí gbogbo yẹn wọn sọ sí á ẹ àrọ ni ọ tó lójú àbí òye wa tó lójú tó lé tí wọn ti tẹ kókó gbóni tókùn bá dé kọ wọlé ọba lọ wọn palẹ rẹ mọ nítorí pé ee àwọn òrí gbà tó kọ́ lọ́wọ́ kọ́mọ́tẹ́ yọ jẹ wá láyé kọ́mọ́tò jẹ wá lálùkè yá wàlúwàhí wàlúwàhí àwọn tí ń gbádùn bẹ láyé tọ́ téèyàn bọ̀ lọ́dọ̀ máa wò pé áá kùtùkùtù àbẹ̀yàn níbi tí ọwọ́ rẹ̀ ó ti pọ̀ pọ̀ pọ̀ kódà tọ́wọ́ ọkùnrin bá rí báyìí kó wàá lọ́wọ́ àwọn obìnrin ó dá ìlà àdúgbò téèyàn tún fẹ́ sọ̀rọ̀ tí ò ní lè sọ̀rọ̀ tí wọ́n fẹ́ náà náà náà ẹ wá sọ̀rọ̀ ká kọ́ eléyìí wá wá sọ̀rọ̀ jihadi kọ́ so eléyìí túmọ̀ sí wípé àwọn èèyàn ti tó tó ta submission lórí ayé ni wọ́n ti lẹ́nu tí ń ronú pé ẹ̀sìn kan jihadi kan kíníkà kan ìwé ẹ̀ ló ti jẹ́ pé nítorí tẹ̀lẹ̀ gan-an gbàdí káàtì gbogbo mùsùlùmí wọn sọ pé ẹ́ àwọn ò ṣe jihadi kan àwọn ò ṣe kíní kan kò wá sẹ́ni tó yẹpẹrẹ tó mùsùlùmí láyé wàláyé wàláyé sẹ́ni tó yẹpẹrẹ tó mùsùlùmí láyé ẹ rí àwọn òyìnbó yẹn ojú àwọn àwọn èèyàn kan tẹ́gbẹ́ wọn ọ̀mọ tó ká jẹ ká mú ká sì lọ sọ́dọ̀ obìnrin ojú rẹ̀ wọ́n máa fi wo gbogbo mùsùlùmí láyé ẹ̀ ní production kankan kílẹ̀ ń tẹ̀lé ẹbí consumers lẹ́yìn tó ẹ jẹni tó ẹgbẹ tó máa ń sọ̀rọ̀ kankan tó mú lọ síwájú bọ mi èèyàn wọn nídìí láti gbóhùn yín rẹńtẹ èsè nǹkan kan kò lóhùn bọ́ sọ̀rọ̀ kan kò ní í dún tó àti wáá dèèyàn yẹpẹrẹ àti dèèyàn yẹpẹrẹ wọn kàn kó gbogbo akọni pé kí wọn já ẹ wá wò gbà táwọn mùsùlùmí ṣe jihad la ilaha illallah tí wọn bá pé muslim ẹlòmíì ti yàgbé ara báwọn kékeré o wọn ti yàgbé ara àwọn dáhàlà àní gbọ́ àní gbà tí wọn kó jáde ẹ gbọ́ ọba Rome bí kẹ máa bá olórí Amẹ́ríkà sọ̀rọ̀ ní lónìí tọ ní ìgbà tí ọba Fárísà bí ìgbà tí kẹ máa bọ́ lórí Rọ́ṣíà sọ̀rọ̀ ní lónìí níbi tí ọjọ́ pé àwọn lálágbára ayé ń gbà. ìgbà tí àwọn sọ̀hábà tí wọ́n gbógun lọ bẹ́ tí wọ́n gbé jihad lọ bá wọn bẹ̀yìn wọ́n pè wọ́n sẹ́sẹ̀ Islam. olórí róòmù yẹn wá ń wo sàábé gbé èèyàn lẹ́ńgẹ́lẹ́ńgẹ́ báyìí ní ìsìn sọ̀rọ̀ wọ́n túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ ẹnu rẹ̀ ti tẹ́tẹ́tẹ́ tẹ́lẹ̀ pé àgbédé èèyàn kan fẹ́ bá wo bí fẹ́ sọ tó wá ń túmọ̀ rẹ̀ mọ̀ kó tí ń tí ń sọ lẹ́sìn túmọ̀ bíkọ́ fóun ti ń sọ ń sọ pẹ̀lú agbára yíṣu sọ pẹ̀lú ohun akin ìgbà tí òun á túmọ̀ rẹ̀ wọ́n ní ká sọ fún yín pé kìí ṣe ká sọ ló túmọ̀ <laughs> torí pé ẹni tí ń sọ̀rọ̀ òun sọ tagbára tagbára ìwọ náà tó túmọ̀ rẹ̀ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní ká sọ fún yín sọ́ra kí ló gbà wọn ní a ti kó àwọn èèyàn kan wá fún yín tó sì gbọ́ àwọn fẹ́ràn àti kú gẹ́gẹ́ bẹ́yìn ti fẹ́ràn àti sẹlẹ ẹ dákun ẹ wo òwe òun ti lágbára jù laqad ataynakum biqawmin yuhibbuna al-mawta kama tuhibbuna al-hayah àti kó àwọn èèyàn kan wá fún yín àwọn fẹ́ kú gẹ́gẹ́ bẹ́yìn ti fẹ́ kú. ókè tani ò borí. tẹni ọfẹ kú ọpàdé ẹni tí ọfẹ kú talẹrù pé ó borí ẹni tó fẹ́ kú ni borí wà láàyè tọrọ àjàkúni ẹ̀yin ó sì máa sá títí àwọn fi borí gbogbo ogun nígbà yẹn mùsùlùmí ti dábì máa máa torí pé ọ̀dọ̀ mùsùlùmí ni civilization wà. àwọn òyìnbó jì ní ẹ ní láti ka history wọn wá gbé àgbórántẹ sí charlemagne ọba france nígbà yẹn balẹ̀ òtúlẹ̀ ó ṣe bí bọ́ǹbù ó túlẹ̀ tọ́tọ́tọ́ sápò láàfin wọn á ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé fún pé eléyìí nǹkan kan ni tí màá fásitì ó hàn yẹn àbí òye ọ bí màá fásitì ó hàn yẹn. <laughs> ẹ̀wọ̀n kí ni ìjọba ń sọ̀rọ̀ ọ̀làjú ẹ̀yin ó ti máa rò pé ọ̀dọ̀ òyìnbó ló ti bẹ̀rẹ̀ torúkọ lomi lọ sí sukùl kò tún láǹfààní àti mantí ń lọ láyé tẹ́bá fi léèrè ń bo ni makadisho ní yóò máa wọlé ni ọ̀dà ń bo makadisho wà mọ́ ń béèrè ẹ̀rí nǹkan sukùl ò jẹ́ ronú ó sì ọmọ sukùl ó sì ẹ̀kọ́ máa ronú jù makadisho ní somali ń bẹ́ yẹn ẹ́ eléyìí túmọ̀ sí pé nígbà tí àwọn mùsùlùmí yẹn tí wọ́n ń rori náà ní Ibn Khaldun ti parí ọ̀rọ̀ ọlọ́lọ́ ń dalẹ̀ ayé rẹ̀ tí a bá ti sẹ́ àlọ́ wájú ọlọ́lọ́ ń dalẹ̀ ayé fún mùsùlùmí àti káfíńsì ó ti wá gbé àwọn ojú ọ̀nà tí èèyàn máa ń tọ̀ láti dàgbàsókè láti ní ìlọsíwájú sílẹ̀ gbogbo ẹni bá tọ ojú ọ̀nà dáadáa kò ọ̀lọ́síwájú ò ọ̀dàgbàsókè kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ káfíńsì kò ẹ̀rí nǹkan mẹ́rin ìgbà tí àwa tá à ń tọ ojú ọ̀nà àdàgbàsókè ìlọsíwájú àgàjù gbogbo èèyàn lọ ìgbà tó ìbò wà ní ojú dúdú ọ̀dọ̀ àwọn mùsùlùmí tí wọ́n wá civilization gbogbo experimental work ẹni kan tẹ́ ẹ máa ṣe sùkúù tó wá pé theory náà lẹ́yìn fi ń parí rẹ̀ ọ̀dọ̀ àwọn mùsùlùmí lọ́wọ́ àgbà yìí. ìgbà táwọn òyìnbó tó já àwọn ìlú mùsùlùmí lógun tí wọ́n jí àwọn àkọsílẹ̀ yẹn tí wọ́n translate yẹn làwọn náà tó di pé wọ́n ní lọ́síwájú wọn bá tí wọ́n ní. ṣebí chọ́ọ̀chì máa ń máa ń pọ̀ fún wa sáyẹ́ǹsì àti kìnnìkan chọ́ọ̀chì ọ̀gbá wọlé. ẹnu jẹ́jẹ́ nìkan kan dàrúdà tó ń kọ́kọ́ ronú pé ilé ayé rí bákan orí rogodo chọ́ọ̀chì sì ń sọ pọ́ tẹ́pẹ́rẹ́ wọ́n lù wọ́n bẹ̀ pa. wọ́n kó chọ́ọ̀chì lẹ́nu. ẹ tó nígbà táwọn mùsùlùmí ti dẹ́gbẹ́ gbogbo experimental work gbogbo ẹ̀ kò sẹ́ni tó takò wọn kò sẹ́ni tó rí pé alukur'ani yọ̀ọ́ mọ̀ chọ́ọ̀chì ẹ̀ èsì pé màá fi sáyẹ́ǹsì ìjọ́jọ́ alukur'ani lédè kúkúrú a rí i pé ní táwọn mùsùlùmí ní náà náà translate tòtò di pé àwọn náà tún tọ ojú ọ̀nà téèyàn fi ga téèyàn fi lọ síwájú ẹ wò ti ga tán lọ síwájú nígbà tí àwọn wa ń lọ fi ojú ọ̀nà téèyàn fi ga téèyàn fi lọ síwájú sílẹ̀ ẹ táwọn ta yìnrìnyìnrìn ilé ayé ká lọ rà èdínù òsì jẹ́ kí ọlọ́run fi ìsàlábò ó wàá lè máa sọ pé ah, ṣebí mùsùlùmí ni ẹni tó sìn wọn lọ́n ṣebí mùsùlùmí lẹni tó wà lójú ọ̀nà kí ló dé tó wá gbé lọ síwájú kóyìnbó tó gbé fún mùsùlùmí àbí òye wa tó máa sọ fún àwọn ọ̀gbọ́n ni sẹ́yìn náà gbégbé sẹ́ kíkẹ́ lọ́wájú ọlọ́ọ̀ni ẹ̀ mọ́ lọ́wájú ṣebí bíbí làwa wà ní ti sáǹtanra wa jẹ bẹ́ẹ̀ nìkan bá ń ṣe nǹkan kan ní nàìjíríà ní ti sẹ́ yóò ti sẹ́ kò ní ṣiṣẹ́ pàápàá yìí science and technology kò ní ṣiṣẹ́. mọ́tò lásán tó bá ṣe wọ́n sọ pé no no no no no no don't use it on our road. kó làjẹ́ abẹ́ ṣe bá torí tọ́lọ̀ ẹnìkan ṣe bàálù wọn láyé nineteen seventy kìíní seventy six wá sí seventy nine ẹni tí ń sọ lórí orílẹ̀-èdè wa ọba tuntun ní rárá kò ní ẹ̀mí rẹ pàtàkì fún akọ ọmọ lọ jábọ̀ ah, ó ní ẹjẹ jábọ̀ kí n kú àìmọye èèyàn ló sàkùn níbi táwọn òyìnbó náà ti ń pàtó ti bàálù eléyìí ń bẹ mẹjọm ní mẹdókòlì ní ìsìnkú gbogbo ara wọn bá ti pọ̀ dàrú gbogbo táà bá wá sí mẹjọm mẹjọm mẹjọm àwọn òbí lẹ bí bá sọ fún yín pa àwọn kan tó ń para wọn lẹ́nu tí wọ́n ní àwọn ọmọ tó wà ní engineering department ní university àtàwọn professor tí wọ́n wọ bàálù tí pàlú wa tètè fún ọ̀fẹ́ fò ń gbára gbóná ń gbára gbóná wọn á ní you are all welcome on board àá sì fi ń dání lójú pé pàlú yìí alhamdulilayi hundred percent it was made in Nigeria ẹ pé àwọn tó ti ṣe àwọn engineer department of engineering university kìnnìkan kálukú máa ń gbé báàgì kan náà mẹ́jẹ̀ pàlú yìí kọ́ ló gbé mi fò tó ti jẹ́ kí nàìjíríà ti ṣe yọ ọjà pòfẹ́sọ̀ kan lọ́wọ́ adó gbé gbogbo ẹ̀tọ́ ànúbanu ju sájà lọ. àwọn ìjọ wa máa pín ìjọ máa pín tí ìjọ máa pín oúnjẹ fún wa nù bàálù wa ní. ẹ̀yin ọ̀sọ̀kalẹ̀ níta ó ní àpò yí àwọn ẹ̀jẹ̀ ń ta lọ. ó ní sọ́ba mọ fọ́múlà bàálù yìí. ibi tí wọ́n máa pín láéláé ní kòníkò. ó túbọ̀ sí pé àwọn kan ti wá yóò sì máa wà ó kan náà. torí di eléyìí báyìí bóòlù àti abẹ lọ wájú ẹ mọ̀ pé lórí pé wọ́n ń ṣe lórí nǹkan tó yìnbó ṣe ń lójú ọlọ́lọ́mọ iye àmì tọ́lọ̀ sí ọlọ́lọ́mọ iye dúkìá end of inú wọn ó dùn pé kìíní yìí ti tẹ́ nǹkan fún wa wọ́n bẹ under experimental work fọ́dún làwọn sì rí kó pé àwọn lórí ìdè eléyìí báyìí ọlọ́run ọba ti fi ọ̀nà lọ síwájú fún kálukú ẹni tó bá tọ̀ ní ọgbà kò bá jẹ káfíìn ẹni tí ọba tọ̀ ojú kan náà ni ọwà kò bá dára mọ́kà tòwó ti rí nu. èyí tó wá ṣe pàtàkì níbi tó yẹ mọ̀ nínú fiqh òun náà ni bay'ul 'ayna bay'ul 'ayna yẹn òun náà ni gbígbé ẹ̀ ta fúnra yín kẹ́ fowó dìgẹ̀rẹ̀ wò bí ṣe máa wáyé tó o sọ pé mo fẹ́ kọ́ tọ́jà yìí fún mi ó wá ní òun gbà fún ọ ní hundred thousand wọ́n wá rà hundred thousand lórí pé ó sanwó lẹ́yìn oṣù mẹ́fà lẹ́yìn oṣù kan lẹ́yìn ọ̀sẹ̀ kan lẹ́yìn ìgbà kan ọba rà láwọn ìgbà tí wọ́n wá rà báwọn wọn náà tún wá padà kọjú sẹ́ni tó ń tajà fún ọ. abẹ́ rà lọ́wọ́ mi padà àbí kò náà sọ pé bí ẹ̀ ń rà lọ́wọ́ rẹ̀ gbàtọ́ tó ṣe pé wò lówó wò lówó yìí ó sì lè jẹ́ pé òbúkátà owó délé ọ̀rà padà lọ́dọ̀ ẹni tó tajà fún padà lọ́dọ̀ èló ni rà hundred thousand rẹ̀ seven six six cash wọ́n wá gbé ó pè mí ó pè mí wọ́n kúkú nídìí owó wọ́n wá ta ọjà hundred thousand ní seven àbí eight àbí ninety àbí ninety five gan. lórí pé ìwọ́n padà sanwó rẹ̀ fún o èló lọ́sàn fún hundred. a pé èló lọ ya èló lọ tàn seventy ó hundred wọn á ẹrù yẹn wọn fi ṣe drama sọ̀rọ̀ kẹ́kẹ́ bá sọ pé rìbá bàbá wò dé ma bà ẹ máa bí kí òkè tó máa sọ̀rọ̀ bàjáàjì ló ń rà ó ń ra táwọn láwọn ó sì rí ìtàkùnláhà yóò bá gan mọ̀ yín níbẹ̀ náà ló ti dá padà ọwọ́ agba seventy thousand sọ́wọ́ bíbí tó ti gba bàjáde náà ló gbé kalẹ̀ sí lórí pé ìwọ padà sú hundred thousand ó tù sàn báwo wá ní tó bá pọ̀ lọ bá bàbá yẹn wọ́n sọ pé mo fẹ́ yáwó wọn ni à yọ lówó láì gbélé o èló lẹ́gbàá thirty percent ni o ok tó o bá ti lè yá seventy thousand hundred loads ọ̀sẹ̀ lọ ẹ bá ń kó jáde kí ni ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú gbàjáde láta fún ọ hundred thousand àwọn àrà padà lọ́dọ̀ rẹ ní seventy thousand lórí pé lò lọ́sàn-án bá wa. Ah. eléyìí ni wọ́n ń pè ní bẹ́ẹ̀ ọ̀l ẹ̀yìn náà kẹ́ tarọ́ fúnra yín kẹ́ ẹ wá fi owó fi dí gẹrẹwu owó sáńsọ yẹn gẹ́ẹ́ ọ̀tá fún iye báyìí nínú ara iye báyìí o ti rà á tiẹ̀ kàkà kọ́ máa gbé lọ o tún á tún tà fún un lówó tó kéré sí iye dọ́tà fún haram síbẹ̀síbẹ̀ tí wọ́n bó ti wọnú rìbá báyìí ẹ̀ torí pé wọ́n kàn fọjà sí dí gẹrẹwu ẹni tó ṣẹlẹ̀ lódodo òní pé wọ́n yá hundred thousand àwọn yá seventy thousand lórí pé wọ́n fi san hundred wọ́n rò pé yé wa haram lè lábẹ́ òsì irú rẹ̀ sì ṣẹlẹ̀ nílé ayé wa torí tí ìpín bá ṣẹlẹ̀ ẹni tí ṣẹlẹ̀ ọsàn gbà rẹ eléyìí nínú fúkì láyè wọn yìí pè ní bẹyì ọlẹ ayé náà wọn máa ń pè ní àtàwárọkọ àtàwárọkọ ìyẹn ni pé owó lèmi ní ìdí mọkàn fẹ́ rò sí gẹrẹwu owó ni mo need i need cash akàn fẹ́ rò yẹn àfẹsẹ dírámà àmọ́ tó bá wà bọ tó sọ wípé yá mi ní seventy tó ló fi gbọ́ hundred sẹ́wọ̀n báwọn kò fà á wò àwọn ò lè tẹ̀sí kálukó ti sọ haram rìbá nìyẹn ẹ kíni kankan ànábi ti kọ láti gbé owó ká gbélé lórí ẹ àmì eléyìí ní bàjáde la ta fúnra wọn la wọn aṣọ o ó sì tún fẹ́ padà tó a sì tún ra padà lọ́dọ̀ rẹ̀ kí lóun aburú ó burú kọjá sísọ haramu kí ló dé ńgbà tí ẹ̀yin rí pé ń bùkátà owó sì fẹ́ ta kí ló dé tẹ̀yìn ta fún táwọn háwọn náà ti ká ìyẹn ni pé ìwọ tún ra padà lọ́dọ̀ rẹ̀ ní wá ń tẹ̀ kò sí wàhálà wàá kó wá ń tẹ̀ fún un sẹ́wọ̀n pé màá ní sọ pé orí rẹ̀ ò pé wọ́n á tún ra ọjà ara rẹ̀ ọjà tó tún ní gbàgbà ọ̀dà lọ́dẹ̀ tó wá ra wọn tẹ̀ kí ló ń ṣe é eléyìí ọ̀sẹ̀lẹ̀ o sì tún ní hundred náà mọ̀ra padà sí ah, kí ni ṣe ń bà tó sì pé báwọn abẹ́ẹ̀sì pé kó wọ́n ní ìdásókè nǹkan tó ti wọ́n ni sẹ́mi ká àlùfẹ́ yìí àánú bẹ̀rẹ̀ xiyárì má lọ́fẹ́ tó fọ́nrọ́ kan àyè wà kan láti pé ntàmá àbúrò sọ pé mo rà bó bá tẹ̀ tí wọ́n ju bẹ́ẹ̀ lọ ìgbà tẹ̀ sí ìtúkà òkè ló dé tó fi jẹ́ pé owó tí òótọ́ ni wọ́n rà ibi tá a ti mú yín lọ rìbá ńdọ́gbọ́n àtàkùnrà ẹ̀ yára yín agbẹgbẹlẹ ìkọtọ lábẹ́ òfin ṣẹlẹ̀ wọn ní kò tún tó burú o kọ ọ̀rọ̀ nǹkan hundred thousand lápèjì kò sì gbé kó mẹ torí pé wọn nídìí owó ó ti jẹ gbèsè hundred thousand kọ wá lọ ta nǹkan ní ten thousand torí pé onídìí owó kò sí tó burú mẹ àmọ́ fẹlẹ omi yàtọ̀ sí ẹni tó ta fún kọ́ ní náìtì kọ́ sàn náìtì fáìf ní two hundred àmọ́ tó bá ti dé sí iye tó ọ̀rà hàn kò gbọ́dọ̀ jẹ́ pẹ́ni tó fún ọ náà ni ó ṣe kí ni ni ó tún gbọ́dọ̀ jẹ́ pẹ́ni tó ní connection pẹ̀lú ẹ̀ ní ọ̀rà torí ká má bàa ṣubú sínú pé a ti ṣe ní ti ṣe أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Thank you.